wọ́n ti ná ayédèrú owó fún ìdààmú àdúgbò lóde àríyá o pọ́tébù ló fi gbé bọnu bẹ́ẹ̀ bí wọ́n bá ń sọ pé ẹnu kì í sì lára fọ́kéèmù tàbí pé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn ẹnìkan tí ọ̀rọ̀ náà bá mu gẹ́lẹ́ ni Habib Okikiola ọkùnrin olórin takasúfèé táwọn èèyàn mọ̀ sí pọ́tébù tàbí sàásùsẹ̀ ó jọ pé inú ìgbágó ni màrúwó ti ń ṣẹ̀ṣọ́ ìdọ̀bálẹ̀ sì ti dára fẹ́jọ́ ìràwọ̀ òṣèré yìí pẹ̀lú bó ṣe máa ń sọ ọ̀rọ̀ gbàùgbàù tó lè kó sí wàhálà ó ṣetán gẹ́gẹ́ bí àṣà tó máa ń dá wàhálà wàhálà wàhálà kì í wọ́n nínú ọ̀rọ̀ àti ìṣe rẹ̀ tuntun tí sàásù tún ṣe lópin ọ̀sẹ̀ yìí ni fídíò ara ẹ̀ kan tó gbé sórí ìkànnì Instagram rẹ̀ níbi tó ti faraya pé àwọn èèyàn ṣe gbájú ẹ̀ fóun lóde àríyá kan tóun lọ nílùú Ṣàgámù nípínlẹ̀ Ògùn ó ní wọ́n ná òun lówó àmọ́ nígbà tóun délé tóun yẹ owó tóun pa wò fẹ́ẹ̀kì làwọn owó náà ayédèrú ló pọ̀ nínú ẹ̀ Portable ní ha ìgboro ti dàrú o tètè fi owó tó bá ṣẹ́kù lọ́wọ́ ẹ̀ ra kálá torí agbo ọ̀dájú ló kù báyìí èmi náà máa lọ dá báǹkì àpapọ̀ tèmi sílẹ̀ Central Bank of the Nation mo dẹ̀ máa máa tẹ owó fúnra mi màá ra ẹ̀rọ tí wọ́n fi ń tẹ owó bìsàbìsà ilẹ̀ Áfíríkà ló ń sọ̀rọ̀ o ìkà hùwà ìkà ṣèkàkò tíráfù ìlú ti lé o wàhálà wàhálà wàhálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀yá mi na to go buy machine o come dey print money ah you dey whine central bank of the nation <laughs> ẹni sóríire central bank of the nation i go go buy machine my money is loading o ọmọ ayé mi náà sínú owó mi ìmọ̀mọ̀ nọ́ọ̀sìn <laughs> wàhálà. na you cause wahala wahala you go see trouble wahala tẹ ti kó lórí oyè kẹ kú kọ bẹ̀rù yín ni o yẹyẹ kú sílé is better than kú wa don scatter Nigeria o gbogbo olu ti dàrú o ọkọ anybody o balẹ̀ ara gbogbo yoni ní balẹ̀ you no see fake money everywhere dòre akoidore ẹkẹ yìí tẹ want to dance akoidore dore kọrè dore kọrè. ẹni sóríire Central Bank of kí leléyìí ẹni. báyìí ni Portable tó gbogbo àṣà àti èdè àkànlò rẹ̀ jọ pọ̀ bó ṣe ń làágùn bọ̀yọ̀ pẹ̀lú àwọ̀tẹ́lẹ̀ búlúù kan tó wọ̀ sídìí tí kò sì sí aṣọ kan lọ́rùn ẹ̀ fìlà tó dé sórí lọ bó ṣe ń ranjú wọ̀n bẹ́ẹ̀ ló ń fìbínú sọ pé táwọn èèyàn bá ti fẹ́ pe òun lóde àríyá láti àsìkò yìí lọ wọ́n gbọ́dọ̀ sanwó eléré kí wọ́n sanwó síkíọ́rítì wọ́n sì tún ní láti san àwọn owó míì torí àìbámọ̀ Portable ní báwo ni òun tóun jẹ́ ọ̀gá olórin ṣe máa lọ sóde àríyá tí wọ́n máa máa ba mọ́tò òun jẹ́ tàbí fọ́ gíláàsì ọkọ̀ òun òun ò lè gbarú ẹ̀ àmọ́ àwọn olólùfẹ́ Portable ti ń là á lọ́yẹ̀ lórí ìkànnì Instagram ẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ẹnìkan tó pe orúkọ ara ẹ̀ ní àdókìyé sọ pé fáúṣà ni wọ́n ná fún ẹ kì í ṣe owó fẹ́ẹ̀kì òfin tuntun tí báǹkì àpapọ̀ ṣe ni sọ fún mánéjà ẹ kó lọ bá àwọn tí wọ́n ṣètò àríyá yẹn wọ́n máa ṣírò iye tí fáúṣà náà jẹ́ wọ́n sì máa ṣe tiransifá owó tó dọ́gba pẹ̀lú ẹ̀ sínú àkáǹtì ẹ lójú ẹsẹ̀ kì í ṣe fẹ́ẹ̀kì o ẹlòmíì tún kọ ọ̀rọ̀ pé Portable ẹ̀ẹ́mélòó ni mo pè ẹ́ ìwọ gbìyànjú láti ra ẹ̀rọ ìtẹ̀wó náà ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ máa rí wàhálà wàhálà wàhálà tó máa ń sọ ibi tó ti máa bá ara ẹ ẹnu mi kọ́ ló ti máa gbọ́ o àmọ́ ojú ọ̀tọ̀ ni Joka Lẹ́jà fi wo ìṣẹ̀lẹ̀ yìí ó ní ó yẹ káwọn mẹ́ta tí mo fẹ́ dárúkọ wọn yìí ọlámídé kògbágídí àti pokoli tọrọ àforíjì lọ́wọ́ àwa ọmọ nàìjíríà fún bí wọ́n ṣe gbé ìdààmú àdúgbò yìí wá káwa mọ́ tí wọ́n sọ ọ́ di olórin torí gbogbo nǹkan tá a mọ̀ nípa ẹ̀ kò kọjá wàhálà àti ìjọ̀gbọ̀n kì í ṣe ohun tá a fẹ́ léyìí. Faith Adébọlá ló jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.